بسم الله الحمد لله الذي بنعمته أصبحنا بقوة الإسلام وكلمة الإسلام وعلى دين نبينا محمد صلى الله عليه وسلم وعلى ملة أبينا إبراهيم وما كان من المشركين صلوات ربي والسلام على أشرف المرسلين سيد الأنبياء محمد بن عبد الله وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم البعث أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adúgbòkun ọlọ́run ọba ọba tí ó tún jí wa sáyé láàárọ̀ èyí tó ṣe bí ọ̀dọ̀ ọlọ́run báyìí náà ni gbogbo ó pàpọ̀ sí ní ọjọ́ kan atọ́ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa àdébíwá Muhammad sallallahu ta'ala alayhi wa sallam anábì tó wà rẹ ní àánú ìkẹ́ tí gbogbo ayé pátá olúwa bá wa tàlẹ́kùn kẹrẹ àti ìgẹ̀ fún aṣíwájú wa àdébíwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn aráalé àwọn ọmọlẹ́yìn rẹ̀ ìkárí gbogbo olùtẹ̀lé ìlànà òṣìṣẹ́ ọba aláàbẹ̀lú dáadáa sí lọ bí ọjọ́ àjíǹde. àáké òní náà ti ṣe ọjọ́ ẹlẹ́ẹ̀karùn-ún nínú oṣù jùmọ́dàlì ákírọ̀ èyí tó jẹ́ oṣù kẹfà fún ìjírọ̀ ọkọ̀ sí forty two. àáké láti bí àsìkò díẹ̀ òun náà ni à ń ṣàlàyé nípa ewu èyí tí ó bí ọ̀pọ̀ pọ̀ gan-an àlùbídà. ìyẹn àdáda rẹ̀ nínú ẹ̀sìn èyí tí ó tọrọ ní àsìkò a wà ń bẹ̀ yìí bó ṣe jẹ́ wípé àgbọ̀nrín yìí o tún ní di àwọn àkíyèsí kan nípa pé àwọn olùmọ̀ wọn a máa sọ nípa pé bí a ti ẹ̀ka báyìí bíbí àárín ìlágbájá ṣe bíbí àárín lè èyàn lè má jẹun bídíà ṣùgbọ́n tí ó ti kó sí àwọn bídíà kọ̀ọ̀kan pẹ̀lú àtúnṣe ìyẹn ò ní jẹ́ kí wọ́n pè ní oníbídíà ìwọ́n ó jẹ́ kó wọ́n lẹ̀ pé tó ṣe yẹ o bídíà ni nǹkan yẹn bó ti jẹ́ pé mùsùlùmí ọ̀nà ilé ó lè kó sínú ẹbọ tí ò ní mọ̀ wọ́n ó jẹ́ kó yẹ pé tó ṣe yẹ o ìwà ẹbọ ìwà kèfèrí ni ṣùgbọ́n wọ́n lè má tó gangan ní kèfèrí nígbà tí ò tó kọ̀ nípa nǹkan yẹn bákan náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ó gbayé láwùjọ lónìí tó ṣe pé nǹkan tí àwọn èèyàn wá òkúlù rẹ̀ iná ẹ̀ ni wọ́n máa pe àwọn èèyàn oníbídíà lóyè láàrin àwọn shabab tó ṣe pé tí ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn social media lónìí facebook ní instagram ní telegram ní oríṣiríṣi ni àwọn bí àwọn èèyàn ti sọ lóra wọn lórí àlámọ̀rí ẹ̀sùn débi pé ọ̀pọ̀lọpọ̀ gan kò ráyè nǹkan yẹ kí kó ráyè wọn ṣeré àti wọn kó sì jí àìbísí ti ti kẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ nípa ṣẹ̀rí ọlọ́run tó pàtàkì àwọn ènìyàn ti jù sílẹ̀ kò sí pé ìṣe ni wọ́n máa bú àwọn ènìyàn tàbí kí wọ́n máa làálẹ̀ àwọn ènìyàn látara pé ìyẹn táwọn wò pé tí wọ́n ṣe ọjọ́ bíbí àwọn sì máa ṣe bíbí àyẹ̀wò ṣẹ̀rí ọlọ́run ọba àtùkún látara pé àwọn ènìyàn ò ní àgbọ̀jù rẹ̀ nínú ẹ̀sìn bẹ́ẹ̀ wọn tún níjà kéèsì ṣùgbọ́n ọ̀nà tí wọ́n gbàgbé ń kọ́ yóò jẹ́ ọ̀nà tí ó burú jọjọ láti pé ìgbà tó lọ́wọ́ bá a lè kí ọlá tó kẹ́rẹ́ àdébíwá musa alẹ́ ìsàlẹ̀ tó kẹ́rẹ́ yín jẹ́ pẹ̀lú pé ìdáhùn tó lọ́wọ́ kẹ́rẹ́ yín jẹ́ ẹni tó jẹ́ kéèsì ẹni fáwọn náwọn ni ọlọ́wọ́ bá fún àdébíwá musa pé wọ́kúlù láwù wọ́kúlù ọ̀rọ̀ ni ẹ máa sọ bó ti jẹ́ pé nínú àwọn ẹ̀dá tó burú lẹ́dàá iná ló wà síbẹ̀síbẹ̀ ọlọ́run bá ní kí wọ́n máa sọ̀rọ̀ ẹ̀lẹ̀ eléyìí jẹ́ gbogbo ẹni tí bá ń bá yẹn sọ̀rọ̀ lórí àlámọ̀rí ẹ̀sìn ọlọ́run ọlọ́run kí wọ́n ẹ̀rí agbọ́nrin mi ní nínú tí ó sì gbalẹ̀ púpọ̀ jù aláwùjọ lónìí nínú nǹkan tó gbalẹ̀ gẹ́rẹ́ ó sì lágbára òun náà ni àfẹ́síwò ní máa ya bọ́tò àti a bá wo ìtẹ̀mí táwọn lónìí fọ́tò nínú nǹkan tí a fi ń sáyé ni nínú nǹkan tó jẹ́ pé a kà kún ọ̀làjú nínú àwọn kẹta wò pé tí a bá tẹ̀mí kò lè ṣe é ṣe láì ṣe àwọn nǹkan yẹn ọ lọ́pọ̀lọpọ̀ wà ẹ máa rí ẹlòmíì bó ṣe jí ayé láàárọ̀ yìí nìkú bó ṣe ń jí lórí ẹní rẹ̀ lórí bẹ́ẹ̀dì ẹ̀ báyìí yóò kọ́ kó tẹ̀lé ń jẹun sùkù rẹ̀ so bẹ́ẹ̀ ló fi bá ń jẹun òun àtàwọn fámìlì rẹ̀ yóò kó tẹ̀ sí orí facebook láti ọ̀dọ́ wa sọ nípa ọ̀rọ̀ àbájáde nǹkan nǹkan wọn fẹ́ kí oríṣiríṣi àwọn nǹkan yẹn àtàbárò jù nípa bọ́tò ó pọ̀ gan-an láwùjọ ta wà lónìí bẹ́ẹ̀ sì ni bọ́tò yíyá ètò gbẹrẹgẹ ni ètò gbẹrẹgẹ ni tí kì í bá ti fẹ́ hájà ó bá pèpè tó pé yẹ kó káàtà rẹ̀ nítorí pé ètò pilẹ̀ ẹbọ lórí ayé bọ́tò ni ètò pilẹ̀ ẹbọ láyé àwòrán yíyá ni ìyẹn ló fà á sádàbí sọ̀rọ̀ lọ́wọ́ àlùfẹ́lá ó fi ń sọ fún wa nípa pé anábì ni ọlọ́run bá ní wọ́n mọ́ni abdul mímọ́ dára yá kọ́lẹ́kù kàkọ́lẹ́kù yìí kàkọ́lẹ́kù yìí kọ́lẹ́ yá kọ́lẹ́kù dúró ọ́ lè yá kọ́lẹ́kù hábà lè yá kọ́lẹ́kù ṣẹ́yìn rọ̀ àánú àdìsí bùkọ́lẹ́ àti muslim anábì ni ọlọ́run bá ní kẹ́ọ́lá ní kò sẹ́ni tó yẹ alábòsí tí ẹni tó wù náà tí wá ń dá ẹ̀dá bíbi ọlọ́run bá ti ń dá ẹ̀dá tí ẹgbẹ́ bíbi ọlọ́run bá ti yàwòrán kan tó wù náà ti yàwòrán nǹkan àdúgbò wa ní tọ́ba tẹ̀ wá fẹ́ ọlọ́run ní tọ́ba fẹ́ dá nkẹ́kẹ́ kú ni ó yàwòrán kẹ́kẹ́ ọ̀yà bí àwọn rúrọ̀ bí àwọn àgbàdo ọ̀yà bí ọmọ ọkà àtàwọn nǹkan ẹ̀mí yẹn ni pé nǹkan tí ò lẹ́mìí nǹkan tí ò lẹ́mìí bẹ́ẹ̀ bí igi ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́ yàwòrán ẹrú àwọn nǹkan yìí ìyẹn ló fi jẹ́ pé gbogbo àwọn oríṣiríṣi àwọn profile tá à ń gbé jáde àdúrà ti sọ̀rọ̀ pẹ̀lú àwọn picture tá à ń gbé jáde so dípò wípé ọmọ wa rí píkṣọ tó lé níjọ́ kan anábà Muhammad sallallahu ta'ala alaihi wa sallam ó jáde wá fẹ́ wọlé ìyàwó ìjọ òbí ọlọ àjà ó wá ti bá pípí àkíní kọ́tì nǹkan owó bí àkíní dẹ̀ fáìn dáadáa pé inú ànábi ojú báyìí ti ṣiṣẹ́ wọlé báyìí ojú kẹ́ ìdíkò ni ó wá wò ó kí wọ́n ṣe rẹ̀ yí ọba so alóòtú tó wá gbọ́ pé ẹ̀yẹ Aisha so mọ̀ pé àwọn mọ̀láìkà ìwọnú ilé tí àwòrán àti ajá bá ń bẹ̀ ń bẹ̀ ni. ìyẹn wọ́n sọ bí ọlọ́wọ́ àná ó ní mo wá ya pọ́tì nìyẹn ọ̀là wa fi ṣe pílò pé aṣọ́ọ̀dù ta tó sínú pílò so ibẹ̀ làwọn olùmọ̀ ti rí pé tábà ń sọ nípa pé fọ́tò tíṣẹ́ rí àrùsọ sádẹ́bí ń dakọ̀ tó lọ́lọ́wọ́ sọ tábà ní èrè ni ọ̀dà yìí ti bẹ lára pọ́tì nìkéré lòún mẹ́ẹ̀ èyí tí ó dára lójú ni pé àlèyà ìrètí ara kọ́tí àwòrán rẹ̀ ni pẹ̀lú kọ́tù tí wọ́n bá ẹ̀gbọ́n pé ìsáàmù tí wọ́n fi ṣe gbọ́n pé wọ́n padà wá sọ di kọ́tù eléyìí wá yọ adájọ́ sára pé adé pé gbogbo àwọn nǹkan yìí kọ́ ọwọ́nu ara wọn ni kìí ṣe èrè gbígbẹ́ nìkan ni àwòrán tí àdéhùnsọ̀rọ̀ lọ́wọ́ sára ń fi ṣe kí ni òun ti sọ. nínú àdéhùn mi ni bùkọ́lá àti Muslim tí àwọn ẹ̀dọ́ قال النبي لي أشد الناس عذابا يوم القيامة الذين يدعون بخلق الله أني ní يا رب ké yá àwọn ọmọdé ọ̀làgbà àdìgbò àlùkìyàmọ̀ àwọn tí wọ́n ń fi tí wọ́n ń ṣe ju àwọn ọlọ́wọ́ ọba ni ìdọ̀ ìwúdẹ kọlọ tó yẹ pé àwọn ọlọ́wọ́ ọba tó lọ gbé kalẹ̀ làwọn náà ti ké ni wọ́n fi ń jọ so eléyìí ń jẹ́ àkíyèsí púpọ̀ fún wa nípa ìdíjẹ́ àwòrán so ṣẹlẹ̀ aláwọ̀ àwòrán nígbà tí bá pèpè sí nígbà tí bùkátà bá pèpè sí so ara nǹkan tí bùkátà ti máa ń jẹ pèpè sí àwọn ẹni tọ́jú lórí passport nígbà míì náà wọ́n lè níbi identity èèyàn so irú àwọn nǹkan yìí òun ní ṣẹlẹ̀ aláwọ̀ pẹ̀lú ìpèpè bùkátà láì jẹ́ bẹ́ẹ̀ àwòrán yìí ti ń tà wá fi sọ̀rọ̀ káàkiri tó wáyé pé gbogbo ojoojúmọ́ láàmà post ẹlòmíì báyìí nígbà tí ilẹ̀ bá ti mọ́ báyìí nígbà píṣọ̀ tí ó yá ọlọ́run lọ́mọ yẹ tí ó máa ṣe kíni o tí ó sì máa kó tiẹ̀ káàkiri tó oríṣiríṣi abẹ́yọ̀ kan náà báyìí ó lè fi táì oríṣiríṣi ya kíní yẹn tòótọ́ ẹgbẹ́ yóò máa ṣe kíni o yóò máa káàkiri ẹlòmíì ní ti gbàlẹ̀ mọ́ ẹ̀mí ó lè ti bẹ́ẹ̀ tí ń kírun ni ó yá ló gbé tó ní kíní oríṣiríṣi àwọn nǹkan tí bùkátà ò bá pèsè fún àwòrán yíyá tó nínú kẹtí ẹ̀ gbọ́dọ̀ kíni o tí ẹ̀ gbọ́dọ̀ sọ àfẹ́ni ó ní mọ̀kọ́ ìjọ náà bá ní kúlù mọ̀kọ́ gbèrè náà yóò jí àlùláwù bí kúlù sóra bí sọ wàrà nà. ó ní gbogbo e, ẹni tí máa ń yàwòrán pátápátá ó ní wọ́n bára wọn nínú mẹ́ni o. wọ́n yóò jí àlùláwù bí kúlù sóra bí sọ wàrà nà nẹ́ẹ̀kùn yóò ágbàrú bí abí ìjà àlẹ́ wọ́n wá pé gbogbo tó yà láwòrán pátá lọ́dọ̀ yàrá kìí àmú kó máa fẹ̀mí sí la ṣé gbogbo àwòrán tó yà kó máa fi ẹ̀mí sí la ẹbí ìlú adam bí àbí ìjà àlẹ látara ilé ìlú òtún àbí jẹ ní àlẹ ní ojú àlẹ mọ bákan náà nínú àdìsí bùkọ́rí mi ó ní màá tó gba ọ̀sùn wọ́n tàbí júlíà kú lè ba àyà ọ̀sọ̀kọ̀ bí ìyàwó ha wọlé ìtàbí nàìjíríà mọ́ bùkọ́rí ó ní ànábà mahamadu sallallahu alayhi wa sallam bóyá tó ní kúrò gbà wá pé ànábì ní bá yàwó tó bá dọjọ́ àlùkìyà wá pé ó yá wọlé ìsàbìlẹ̀ ẹ̀bí kò sí lè fẹ́mi sí ra ẹ máa wọ kan níbi tí a rọ̀bí nǹkan ìṣe ni o bó ti lágbára tó tó ìyẹn ló fà tó jẹ́ pé àwọn onímọ̀ máa ti kí ni o wọ́n máa ń wá ẹ̀mí sọ̀ra nípa àwọn nǹkan yìí torí tó pilẹ̀ láyé tó pilẹ̀ ẹ̀bọ láyé àwòrán ni ẹ̀ dúkù ansọ́ọ̀tù náà ó dábàá àwọn èèyàn mélòó kan fún wa nígbà tí àwọn kẹfẹ́ ní sọ pé wọ́n lábàá òun náà wọ́n dà wọ́n lẹ̀ wá àwọn láyà ìwúkọ̀ ìwúkọ̀ wọn pé ẹ má fi àwọn bàbá yín tẹ̀lé sí o tàbí ẹ̀yìn sí ẹ má fà á sí o. Abáwá bí náà bá àtúndí ọlọ́run tá a là nínú ọ̀ ó ń tó máa pín àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n á rí dákọ̀ yẹn àwọn ẹni rẹ àwọn ẹni rẹ àwọn ẹni yìí wọ́n jẹ́ ẹni ọlọ́run ọba àlejò ọ̀yá lórí ayé ìgbà táwọn ẹni yẹn jáde láyé ẹ̀tọ́ọ̀nù ló mí sí àwọn ọmọ wọn tí wọ́n ń kẹ́dùn pé ah, báwọn abàdàn fúnra bàbá yìí àwòrán wọn tí wọ́n yà yìí wọ́n yà àwòrán yìí nípìnlẹ̀ láti máa fi tẹ̀mẹ́tì àwọn bàbá wọn ìrẹsì láti wọ́n yà á fún ìpìlẹ̀ nígbà táwọn tó yàwò rẹ ni wọn fi ń tẹ̀lé tí àwọn bàbá wọn tó wà fẹ́ gbàgbé àwọn bàbá wọn lọ ṣètọ́nù wa tó wá bí sí àwọn ọmọ wọn tó tún wọlé lẹ́yìn wọn ó mi sùn wọn pé ń táwọn bàbá yìí màmá ń forí balẹ̀ fún mi bó ṣe di pé wọ́n ń forí balẹ̀ fún àwọn àwòrán yẹn nìyẹn ibi ẹbọ ti bẹ̀rẹ̀ lórí ayé nìyẹn kọlọ gbọ́dọ̀ gbé àdébí mọṣọ dìde pé kọlọ fún ọ lọ́wọ́ ẹbọ ṣíṣe àwòrán nípìnlẹ̀ rẹ̀ wọ́n tó arábìnrin kan lẹ tó ti pé ọkọ rẹ̀ kú ìgbà tó wá di pé ọkọ rẹ̀ kú nínú fọ́tò tí ọkọ rẹ̀ yà ọwọ́ amúkẹ ọlọ fún àwọn fọtògráfà yẹn pé kí wọ́n wò sọ di láńlá wọ́n wá bá tó tó di láńlá ọwọ́ àgbẹ̀ dídúlé. so yóò máa wá sunkún yóò máa wá kí ọkọ rẹ yóò máa fún ìbàlẹ̀ yóò máa yí ká fún ọkọ yẹn bó ṣe di pé yọ ọkọ wọlé pé o so tó dẹ pé àwòrán yẹn ní orí ìbàlẹ̀ fún ní pè ní ṣèkínní ìyá ọkọ yẹn wá síta wá di ti pe àwọn àfa wa pé orí kristu wá kọ́ ni kí kristiani pé wọ́n á bẹ nínú àwọn àgbà tí wọ́n pè ládùúgbò ẹni wọn pé lẹ́gbẹ́dá àgbẹ̀lẹ́gbọ ni ó òun máa ń gbọ́ kútu bàbá yìí tó ń bọ́ wà lóko tí bá ń ṣe sáàmù rẹ̀ ó ti pọ̀ lórí fọ́tò láì mọ iye ìgbà mo ti sọ nípa rẹ̀ ìwọ gẹ́gẹ́ bá ẹ̀kọ́ gbọ́ kí ni ọ̀gbọ́ gẹ́gẹ́ tó ìyẹn ni pé àwòrán àti èrè àti kí ni gbogbo ẹ̀ náà àwọn èèyàn ń ṣe wọ́n fi ṣàbọ̀ lóde ẹ̀ ti àwọn ọ̀dọ́ bá ti wá jẹ́ àfa àwọn náà tí wọ́n tó ràjù pẹ̀lú ẹbọ pẹ̀lú wa àyàn fọ́tò torí pé fọ́tò wọn làwọn èèyàn sọ ní nǹkan jù fọ́tò wọn làwọn èèyàn sọ ní nǹkan jù ẹ máa wo àwọn èyí tó tó kọ́rọ̀ káàkiri níṣù kìlíàdì rẹ̀ǹtẹ̀ wọ́n fi ṣe kí o dà wọ́n fi ṣe kí wọ́n tó kọ́rù wọ́n gbé ẹlòmíì ní kíkẹ́ ní kí n bá ìdókòwò ọ̀rọ̀ wọn síbẹ̀ ni ìdí ìṣẹ̀lẹ̀ àgbòrí ẹ̀ ṣe fọ́tò ìlàkùnrin gbélé wọ̀tẹ̀ torí ṣe gbélé wọ̀tẹ̀ nìyẹn torí àgbọ̀n ni àwọn nǹkan ẹni ṣẹ̀rí àkórí ẹ̀ ti àwòrán ló fi ṣe ilé wọ̀ ìyẹn ló yẹ kí àwọn nǹkan yìí èyí láti tóra kókè ìdí tá a bá fi tolé báyìí gbogbo onúlé báyìí àwa tóbi ni àwa lẹ̀ káàkiri tó èyí gbọ́dọ̀ sọ̀rọ̀ gbogbo àwọn nǹkan yìí kọ́nà bàálẹ̀ kẹ́lá tó sàmúlẹ̀ wa kó sàmùdé àlámọ̀rí wa ọ̀là agbára ọlọ́run la ògbó rẹ̀ a rí pé ọlọ́run ọba bí ṣe rí òun náà nìyẹn yíyá gbìyànjú ká tẹ̀lé ọlọ́run ọba ká tẹ̀lé ká ìfẹ́ wa ọlọ́mọdé tí ẹ̀ tọ́ ọlọ́mọdé tí wọ́n ayé lórí ìdí ayé wọn aláàbò àwọn ọlọ́wọ́ wọn lè fi fara wọn sílẹ̀. Àwọn ará bí ọba sí orí mẹ́ àwọn olùrọ̀gbà tó kò fún láwùrán kò sí ẹ̀bá ti dé orí mẹ́ ìyá àwọn tó bá ti dé orí ẹ̀ ló mẹ́ tó ó ti di àwòrán tí ò pé orí kò lẹ́yìn wọn lára bẹ́ẹ̀. وعذاب الآخرة اللهم أنت مستعان